ọ̀làdùnmí bẹ̀lùwẹ̀ lórúkọ mi ló ń gbẹ́ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àṣẹ dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnmá center ẹ̀ṣánú ajé lọ́gbọ̀nsọ́ so ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè fún àwọn gọ́fúnmá fi síde òun náà ni ìbéèrè tí ó lọ báyìí pé nígbà tí èèyàn bá rí pé òun ti jẹ gbèsè Ramadan sọ́run tó wá jẹ́ pé ó lọ bí ìsí mẹ́ta àbí mẹ́rin ọgbọ́ yéyíké ó sì dá kóun san padà wọn fẹ́ sí ní máa san ìbéèrè ibẹ̀ wá ni wípé ṣé tó bá bẹ̀rẹ̀ sí ní máa san báyìí ṣé ọ yóò máa ṣe síyàmù lọ́lọ́gbọ̀nà láì ní ní àlàǹfibọ̀ àbí láì ní sinmi ni àbí ìdẹ̀kùn wà fún láti máa sinmi láwọn àsìkò tí ọba fẹ́ fi sinmi síwájú kí rọmọdọ́nù ọdún mi kó tó débà tí ó fi wá parí gbogbo oṣù gbèsè tó jẹ kalẹ̀ aláwọ̀ kọ́nù ìkejì ó ní ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ afábìl hamid ayinde láti orílẹ̀-èdè france wọ́n ní ǹjẹ́ lọ́tírì fisa ìjọba ẹ̀sìn islam níbí pẹ̀lú àníyàn wípé àwọn orílẹ̀-èdè kan tó jẹ́ ilẹ̀ aláwọ̀ funfun àbáwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè wọ́n gbé àǹfààní jáde pé tọ̀ èyí jẹ́ ìwọ tá a bá kádàrá yìí tọ́lọ́mbá kádàrá yìí pé a mú ọ́ àwọn iṣẹ́ lọ́dọ̀ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ naam bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa baad. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. dájúdájú gbèsè téèyàn bá jẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀ràn èèyàn ni pé kéèyàn kó san padà ẹnìkan ò sì gbọ́dọ̀ jẹ ọlọ́run ọba ní gbèsè kó wá fi ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mú kó ṣe ní nǹkan jábútẹ́ láì jẹ́ pé ó ronú ní gbogbo ọ̀nà láti rí pọ́ùn yẹn. gẹ́gẹ́ ti ṣe wá nínú hadith Ànábì sallallahu alaihi wa sallam nípa ẹni tó sì lórí fọ́lọ́run láti ṣe nǹkan kan ó ti wá di gbèsè sí lọ́rùn. wọ́n wá ní sí òṣì àbáyọ kan àbí dandan dandan gbọ́dọ̀ san náà النبي صلى الله عليه وسلم ni ودين الله daynu Allahi يقضى an yuqda ẹ san o lórí gbèsè Ọlọ́run lọ́jọ́ ọ̀ràn ìyànjú pé kéèyàn san ẹ̀rí bá a bá jẹra wa ní gbèsè bí yẹn bá fi lè filẹ̀ ayé yìí sílẹ̀ láì jẹ́ kó gbèsè ẹni tó jẹ ní gbèsè ẹ̀mí onítọ̀hún kò ní nísinmi nínú sàárè wọ́n fi dókò sára gbèsè rẹ̀ ni wọn ò ní túlẹ̀ kò ní rí àtúnṣílẹ̀ ó dìgbà tán bá tó bá a sàn. nínú hadith tí imaamu Tirmidhi rahmatulahi alayhi gbé jáde anabi sallallahu alayhi wa sallam ni nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu. ẹ̀mí mùmínì wọ́n sọ̀rọ̀ wọ́n fi dógò sára gbèsè rẹ̀ ni kò ní rí ìtúsílẹ̀ àfi tí bá tó san gbèsè. báwo wá ni gbèsè téèyàn jẹ lọ́n bí ẹni tí ó ń fi sọ láti ráre bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ lónìí àwọn aforúkọ lásán jẹ́ mùsùlùmí ojúṣe mùsùlùmí wọn ò ṣe ẹ̀tọ́ tọ́lọ̀ máa wá fún mùsùlùmí àwọn náà máa jìjàdùn àti gbá tiwọn báwo ni láì sojúṣe lèèyàn ṣe fẹ́ gbẹ̀tọ̀ ẹni bá jẹ gbèsè Ramadanat Ramadan ọdún tó pọ̀ yóò sì ń ka iye ọjọ́ tó jẹ gbèsè rẹ̀ yóò san wọn á ní sí ọmọ bá lọ lọlọgbọn gada ni àbó lè máa ṣe ní ìdákúrekú ó lè ṣe ní ìdákúrekú lọ́nà tó ṣe pé ó lè ti kọ́kọ́ ṣe iye ọjọ́ kan kó sinmi kó tún kò má títí tí ó fi rí pọ̀ ń ìdẹ̀kùn bẹ́ẹ̀ wà. ṣùgbọ́n ní ó bá lágbára láti máa bá lọ bẹ́ẹ̀ láì jẹ́ pé ó fi jọ́ kan jà. Ja yàtọ̀ sí wípé tí ọjọ́ ọdún tó bá bọ́ sáàrin àwọn ọjọ́ tí ń fi san gbèsè ńkọ́ mọ́ san hmm. so bẹ́ẹ̀ bá lè máa bá a lọ lọ́lọ́gbọ̀nràn gàdá lọ́dẹ adúlọ́ pé èèyàn máa tí ó ṣẹlẹ̀ sí yàn lẹ́yìn òní hmm. ọmọ òní ni wá ọlọ́run lọ́ọ́ máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la kó lọ́n jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n kò sí òfin tó ṣe ní túláàsì fún pé kọ́mọ̀sì jà láàrin kò fìgbà kan sinmi ó lè sinmi kó tún tẹ̀síwájú. bákan náà wọ́n ní ẹni tó béèrè béèrè nípa tẹ́tẹ́ tí wọ́n fi rí ìwé ìrìnnà àti lọ sáwọn àlọ́ òyìnbó sanpe ní lottery visa kí ni islam rí sí ní tí islam rí sí náà ní tí islam rí sí tẹ́tẹ́ gbogbo tẹ́tẹ́ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣe tẹ́tẹ́ ó ṣe léwọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ni yáa yọ lẹ́dínà ámánu. إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون àti ọtí àti tẹ́tẹ́ bákan náà èrè gbẹ́ èrè tà àti àmà dànkan bí ọ̀pẹ̀lẹ̀ bí agbègbà láti fi sọ pé afẹ́ fi máa ń tọ́pa mọ́ ìdọ̀tí ni gbogbo ẹ̀ onínú sí àṣetán ni ló sì wà. Mm ọlọ́run ní ẹ̀jìnà sí kẹ́lẹ́ bá a sórí rẹ̀. kò sí tàbí ṣùgbọ́n òyìnbó lọ́dọ̀ tiwọn kí wọ́n fẹ́ jẹ́ pé pọ̀ tó kí ni ọ̀tọ́ lọ́dọ̀ tó. Hmm. nítorí pé òfin ọlọ́run ni pé lẹ́yìn sẹ́bàáyàdọ̀ kò fèrè dẹ́mp lẹ́yìn ìgbà tẹ̀yìn bá ti jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ wo ló tún kù mọ́. Hmm. ẹbí yorùbá náà sọ pé tí àrùn ńlá bá dáni mọ́lẹ̀ kéékèèké agbórí ẹni sáàrùn ńlá ńlọ ẹ̀ka ọkọ̀ sóògùn ni àbí kéékèèké torí ẹ̀ hmm. sọ àrùn ńlá láwọ̀kọ̀ sóògùn kì ṣe kéékèèké tó gorí rẹ̀ torí rẹ̀ lọ́tírì visa ní abẹ́ òfin tọ́lọ́n islam ò fara má tẹ́tẹ́ hmm. ẹni tó sì fẹ́ fún ẹ ní àwọ́ọ̀dì yẹn náà pè ní lọ́tírì hmm. lọ́tírì tẹ́tẹ́ islam ò ṣe léwọ̀. Hmm. jazakumullahu khairan ah, ẹ jẹ́ kí n máa fi tó ẹ̀yin èèyàn wa létí pé ẹni láǹfààní láti wò wá ní ìkànnì ojú wo mi wọ Facebook lónìí torí bá méjì kọ́ torí pé sábàbí kan àbí kejì tí ó dé bá ẹ̀rọ gàásì gbé tí a máa ń lò fún náà ni kí Allah kó ṣe rọrùn fún wa láti tún rí fi padà sí. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six ìwọ̀n fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèlè nìyẹn o plus two three four eight zero eight three two nine three eight nine six bẹ́ẹ̀ má gbàgbé láti lọ máa subscribe sórí àwọn fáwọn fídíò ètò yìí tó ti wà lórí ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùnmí bí lò wá ẹ sì máa rí wọn bẹ̀ inshàlá. hello. wàhálà ìgbésẹ̀ lọ́wọ́ wàhálà ìgbésẹ̀ lọ́wọ́ kọ́ yín o kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ìrọ̀lẹ́ pé bẹ́ẹ̀ lọ ń pé táà ní inú ìṣe pé ìyẹn kí ìran ìrántí ìgbà àti àbí ẹni ìrìnsà pé wọ́n á bí á sí jẹ́ mẹ́tàn èèyàn wá èèyàn wá dé ó wá bá ẹnìkan tó ń tan èèyàn lọ́wọ́ pé èèyàn lè jẹ́ ẹ̀rẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni àwọn nǹkan tí èèyàn lè ṣe ọkọ̀ ramadan tí yàgbẹ́ pé bẹ́ẹ̀ máa ń gbà pẹ̀lọ́wọ́ lórí ẹ̀rọ àgbàdo ni àbí ìgbàgbé lórí wá jẹ́ àwọn ramadan ni àbí kékeré àwọn ramadan pé pé bẹ́ẹ̀ bá kéèkàn ọ̀sán náà ni wọ́n sọ fún méjèèjì ẹlẹ́ẹ̀kẹta ẹni wípé pé ó sọ kí àwọn mùsùlùmí káwọn sí ẹgbẹ́ ọlọ́run bí àwọn mọ̀tọ́rọ̀ àbáwọn yòówù ní mẹ́rin ṣe ọlọ́run inú ìpò tó yẹ fẹ́ fi ọlọ́run tó máa lùlù tó máa ṣe gbogbo tó máa ṣe gbogbo tó máa ṣe àwọn ìjọba rẹ tó fẹ́ nínú Islam. alhamdulilayi ẹni tó jẹ́ pé kò bá sọ láti láti bẹ̀rẹ̀ àbí ó wá dìde láti máa pé sọ láti rẹ̀ lẹ́yìn ìgbà tí ìmáàmù sálámà ẹnìkan wá dé òun tí ẹ̀ bá jàmá rárá tó lè darapọ̀ mọ́ ẹni tí yóò bá jàmá láti bẹ̀rẹ̀ kí wọ́n fi túnjọ di jàmá mi. Hmm bẹ́ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ sọ pé wọ́n lè ṣe ṣùgbọ́n ìtawà sàlẹ̀ sà ní pẹ́kọ́tọ̀ ẹni tó jẹ́ pé kò bá sọ láti láti bẹ̀rẹ̀ tó jẹ́ máàmù tí wọ́n ń pè ní masbok kò lè dìlè máàmù fẹ́ lómi tí wọ́n bá sọ láti rárá. ilé ìjẹ́bù sojú ẹ̀ bákan náà wọ́n ní sáwọn àṣìṣe tó jẹ́ pé tá a bá ṣe lọ́sàn-án Ramadan tí ó bí àwọn àtàràn síbẹ̀ náà lẹni tí bá ń ṣe sòyàmù láwọn ọjọ́ mi tí èsì Ramadan bóyá sòyàmù àtinúwá tí kìí sọ̀rọ̀ àyàn sóhun náà bẹ́ẹ̀ náà ní tara ya bẹ́ẹ̀ fún bí àpèjúwe bí ká pé èèyàn ní ọ̀sán Ramadan wọn máa máa jẹun àbọ̀ máa máa mú mi àpọ̀sẹ̀ ní ẹ̀sẹ̀ ńlá tí ń àforíjì kọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá ó lè àforíjì kò sí lákọọ́lẹ̀ pé irú wọn ní ọ̀sán kàfàrà eléyìí ti ṣe ká bọ́kùn lọ́rùn ẹrú àbí ká ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé àbí tí ọba lè ṣe kọ́ bọ́ aláìní ọgọ́ta. nítòsín hmm. wá lórí pé èèyàn ó ṣerú ìtàràn báyìí fún òun náà lẹni tó bá máa máa bá obìnrin lò hmm. ní ọ̀sán Ramadan hmm. òun ní ọ̀sán ọjọ́ yẹn padà yóò tún wá san ìtàràn eléyìí ti ṣe bí bọ́kùn lọ́rùn ẹrú tí ọba lè ṣe kó ṣe sùyàmù sùn méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tí ọba ara lè ṣe lẹ́yìn ìgbà náà ló tó wá kàn kó fún ọgọ́ta aláìní lóúnjẹ àjẹyó. tọ́ kìí ṣe bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ pé ní oṣù tí kìí ṣe Ramadan nìyẹn ti ṣe sùyàmù bíi jọ alhamis àtọ́jọ́ àtìní. lọ́sàn-án ajá yẹn ọ̀wá lọ báyàwó rẹ lò kò sẹ́nìkan kan tó sọ pé ọ̀sán kàfàrà kankan hmm. kò sì sẹ́nìkan tó sọ pé túláàsì ó tún gbọ́dọ̀ san ọjọ́ yẹn padà. Hmm. Hmm. nítorí náfìlà náà ni sùyàmù yẹn náà tẹ́lẹ̀ ṣùgbọ́n náà wọn bọ̀ fẹ́ pípé téèyàn bá ti téèyàn bá ti dáwọ́lé àti ṣe nǹkan kan tó jẹ́ náfìlà ó sì fọwọ́ ara rẹ̀ bàjẹ́ hmm, hmm. ọlọ́run bọ̀ fẹ́ torí rẹ̀ wá tọrọ ọlọ́run ló dára ni ẹ fọ ara yín bara yín ṣẹ́jẹ́ jẹ́ ṣé bẹ́ẹ̀ náà ní ìsìn tó wá ní ọ̀sán òun náà ni ẹnìkan lọ́gbàgbé jẹun lọ́gbàgbé mumi anabi sallallahu alaihi wa sallam ní tó bá rántí kó máa bá sòyàmù rẹ̀ lọ nítorí pé ọlọ́run ló máa mà fún lóúnjẹ jẹ ló sì fún lómi mu bẹ́ẹ̀ náà ni eléyìí rí pẹ̀lú ọjọ́ mi náà yẹn tí ń ṣe sòyàmù ọjọ́ àtìní ọwọ́ gbàgbé jẹun ó gbàgbé mumi ìgbà tó bá rántí sí jẹ́ ọjọ́ ipò ti jìnnà sóúnjẹ pátápátá. Mm. àti nǹkan tó mú ẹ pátápátá máa bá sùyàmù rẹ lọ nǹkan kan ṣe ó wu ọlọ́run ló fún ọ jẹ mm. ó wu ọlọ́run ló fún ọ mu mm. lẹ́yìn ìjọba. wọ́n ní sọ́tọ́ káwọn mùsùlùmí ká máa ṣàdúrà gẹ́gẹ́ báwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ti ṣe máa ṣàdúrà èyí náà mọ̀ pé béèrè nǹkan ṣe béèrè <laughs> nítorí pé islam kò jọ nǹkan mi inna dina inda allahi islam ẹ̀sìn lọ́dọ̀ allah náà ní islam ṣùgbọ́n kò lè yà wá lẹ́nu bẹ́ẹ̀ ti ṣe béèrè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́láwọn ṣe islam láwùjọ wa gbogbo wọn ò mọ nǹkan kan nípa rẹ̀ so wọn kàn ń forí gbàǹdùkú àtòdó ni làwọn fi ń ṣẹ̀sìn hmm. ọ̀pọ̀ àìmọye wọn náà mọ̀ wàwò kọ́sì kẹfẹ́rí pé tí kẹfẹ́rí ń ṣe lòun náà fẹ́ ṣe hmm. bóyá ńlọ́fà làdúrà tí wọ́n fi ń gbà bóyá ńlọ́fà lọ̀rọ̀ wọn fi ń já sí rere bóyá ńlọ́fà tí wọn ò fi máa bá ìpájú ìṣòro àti ìdààmú tí ń bọ̀ ń jà làwọn ò fi máa bá rú ẹ̀ pàdé náà lẹ́sẹ̀ rí mùsùlùmí mi tí ó lòún ṣàdúrà tí ọmọ fẹsẹ̀ janlẹ̀ <laughs> ẹlòmíín náà mùsùlùmí lè máa ṣàdúrà kó máa pariwo gbogbo eléyìí báyìí kò tọ́ nínú òfin ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam nígbà tí àwọn sàhábà ń bẹ lẹ́yìn rẹ̀ tó ń ṣàdúrà tó ń pariwo anabi ńlá irba'u ala anfusikum ẹ ṣàánú orí ara yín o fa innakum la tad'una asamman wala gha'iba la tad'una asamman wala gha'iba torí pé ọlọ́run ọba tẹ́ ń torí de ọlọ́run ọba tẹ́ kó súnmọ́ yín pẹ́kípẹ́kí. wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata ad-da'i idha da'an falyastajibu li wa liyu'minu bi la'allahum yarshudun. táwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi hmm. ṣé mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí ni kí wọ́n máa pè mí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n máa bá mi sọ̀rọ̀ ní jẹ́jẹ́ àbí mo jìnnà ni. Hmm kí wọ́n máa ké pè mí sọ fún wọn pé mo súnmọ́ wọn wọ́n sì máa jẹ́ pé gbogbo ẹni tó bá pè mí gbogbo ìgbà tó bá pè mí. àwọn abùkátà lábẹ́ eléyìí pé ká máa lòlò hmm. ká máa jẹ́ pà ń lo dòrò hmm. àbá kìjọ́ mọ́lẹ̀ nítorí pé a fẹ́ pọ́lọ́ hmm. ọlọ́mọdé eléyìí ò sí nínú ìlànà ẹ̀sìn Islam kódà Islam ò bùkátà kọ́ máa fọ́ gbára rẹ láyà kọ́ máa síra rẹ lábàrà nítorí pọ́n ṣàdúrà sọ eléyìí ẹ̀rí kọ́ àwọn tó ń ṣe tọ̀ríkọ̀ yẹn àwọn náà mọ ẹlòmíì lè sọ pé nítorí kébìkìrì ó lè wọra wọn máa wá lólu wọn máa lu sákàrà wọn pè ń bàǹdírì ó lè máa ní là á ìlà ìlàwà yóò máa gbálù ìjọba rílu nítòsí àmọ́ síra rẹ̀ lágbára láyà lórí kíni lẹ́yìn ìjẹbù síjọ. náà jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three zero nine zero fifty one sixty four fifty four thirty eight àwọn nọ́mbà tí à ń lò nù bákan náà uh, ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwọn ètò yìí tó ti ré kọjá tí ó jẹ́ eléyìí tí ẹ lè rí wò ó ń bẹ ní orí ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa ẹ sì rí ń bẹ insha hello. Ẹ̀lú sáwọn àìsàn. Aleykum salaam wa rahmatulah. Ọkọ mi bí ẹjẹ ń pè o. Mùbáyà ti ń pè láti fún wa. Láti. Èkó. Èkó kí ni ìbéèrè yín? Ẹ ìbéèrè mo fẹ́ kí Ṣé Sọ́ba ṣàlàyé àdìsí ṣe tàgbà ni sọ pé tọ àwọn ògbọ́n kankan ẹ lọ́rùn ẹ lọ orúkọ yín o. orúkọ yín o. orúkọ mi ni gáúsì adéyẹmọ màjá àtúntà ọlọ́ọ̀gá mi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ǹjẹ́ gbogbo òkú tí ọba bá wíwẹ̀ ṣé ló ní tẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́ọ̀ àbí òní tí ọba bá wíwẹ̀ kí wọ́n tó tún. ọ̀dà àti wọ̀nyí. alhamdulilayi àkọ́kọ́ ni pé ètò jà ní kí wọn kó mùsùlùmí hmm. kì í ṣe pé ìtọ́ jà òní pé ọba wíwẹ̀ kò bá wíwẹ̀ hmm. nítorí pé tí èèyàn bá kún káfìrì wọn bá wẹ̀ wọn tún sọ sódò fún ọgbọ̀n wákàtí pé kó lè bá àmọ́ kó lè má tòun tó jà ní kó kú mùsùlùmí hmm. tó bá wá kú mùsùlùmí ìgbà náà níbi ìyẹn wà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hello hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ni yẹtí ń pè o. ìyá mọ̀túwá lórí sanẹ́rò ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni fún bàbá wa ni pé kíyàn jẹ́ mùsùlùmí bí ọkùnrin tó hmm. wá fẹ́ tẹ̀ níyàwó kí ìdílé àwọn obìnrin yẹn wá ní court wedding ni wọ́n máa ṣe tí ọkùnrin yẹn wá ní òun fẹ́ kọ́ tuntun yìí pẹ̀lú court marriage so kọ́sà sọ yí pé rárá yí àwọn ò yìí wọ́n wá padà fẹ́ra wọn wọ́n ń gbénu lé jẹ́ kí obìnrin yẹn bá dáná fún ọkùnrin yẹn iná àwẹ̀ ni o ṣé ó lẹ́tọ̀ọ́ láti jẹ́. nígbà tó kọ́ takú jálẹ̀ pé àwọn ṣe wedding àbí. ẹ ẹ ọkọ sọ pé òun ò ṣe wedding ní pé òun fẹ́ kán so ìdì àwọn ọ̀dí wá sọ. wọn ò tó wọn ah, ti fẹ́ra wọn. wọn kàn mú gbàǹkú fẹ́ra wọn ó ti yé bá wọn. alhamdulilayi àkọ́kọ́ ni pé lábẹ́ òfin Ọlọ́run obìnrin kan lẹ́tọ̀ọ́ sí kó máa gbé pẹ̀lú ọkùnrin kan láyé kan náà láì jẹ́ pé igi ń bẹ láàrin wọn hmm. nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní ọkùnrin kan àtobìnrin kan hàn níjà wà láyé kan àfi kí ṣẹpọn kó sì kẹta wọn hmm. lẹ́yìn wọn àgbà náà ẹni tí máa sọ obìnrin di ẹ̀tọ́ fọkùnrin òun ni kí wọn sọ igi. àbí kóbìnrin yẹn kó sì jẹ ẹrú eléyìí tí ọkùnrin yẹn ní kápá lé lórí kò sí ọ̀kan nínú méjèèjì yìí báwo lẹ sì lè jọ máa gbé nítorí àjọ kára wa kọ́kọ́ àtìyàwó kọ́sọ́yìn dọ́kọ̀ àtìyàwó nítorí pórúkọ yín onáàlálágbèrè pàdé <laughs> lábẹ́ òfin ọlọ́run ọba wa ọ̀daràn pàdé ọ̀daràn tí gbé so ẹ wá ní sọ́ni máa dáná fún kó tó di gan kọ́ àlọ́ làwọn èèyàn òfin ọlọ́run ni pé fẹ́ra yín náà jọkọ àtìyàwó ara yín náà hmm. wàyí wa fẹ́ fẹ́ lè pàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gbà tí wọ́n bá fẹ́ fẹ́ ọmọbìnrin tí wọ́n fẹ́ fẹ́ àwọn òbí ọmọbìnrin lè máa sọ wípé àfikún lọ sí court court hmm. marriage court wedding hmm. ó dìgbà tí wọ́n bá lọ sí registry court náà. Hmm. so mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn lọ rú ẹ̀ hmm. nítorí pé ó ti tó pé tí àwọn mùsùlùmí tó bá ti jẹ́lẹ̀rì hmm. níbi tí bàbá ìyàwó tó ti fi ọmọ rẹ̀ fún ọkọ ọmọ tó fẹ́ fẹ́ ní ìyàwó tọkọ náà sì dáhùn gbà á ní ìyàwó táwọn ẹlẹ́rìí jẹ́rìí sí tọkọ san sọ̀dá àkìlẹ̀ eléyìí ni yìgì nínú ẹ̀sìn Islam kò sí tí Islam fẹ́ fi court wedding yẹn sí. aburú tó sì wà ń bẹ pọ̀ gan tó takò ẹ̀sìn Islam nítorí pé nínú aburú tó wà ń bẹ̀ ni pé ìwọ tó bá ti ṣe court wedding wọn gbọ́dọ̀ tún lálàpọ̀ fẹ́ ìyàwó mi mà hmm. òfin ọlọ́run ọba tó wá fún ọ láǹfààní pé o lè fẹ́ dé orí ìyàwó mẹ́rin bó láti fẹ́ ṣe. tẹ́sí hmm. máa wo nǹkan bẹ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìlànà tí wọ́n ń gbé kalẹ̀ wọ̀nyẹn tó ta kò fún ẹ̀sìn Islam ó ta kò fún ẹ̀sìn Islam náà nítorí wọ́n fẹ́ fi sílẹ̀kùn àbúrò. Hmm. nítorí àwọn obìnrin tó pọ̀ láyé tí wọ́n pọ̀ tí wọ́n pọ̀ jọkùnrin lọ tí kò bá jẹ́ pé òfin ọlọ́run tó gbà wípé kí ọkùnrin kọ́ máa fẹ́ lórí ìyàwó mẹ́rin àwọn ọmọ tí ó lé lẹ̀ burúkú wọn ò pọ̀ bàjẹ́ hmm. kí ni káwọn ti máa ṣe nínú ìgbésí ayé tiwọn. bákan náà tó máa lọ sí court wedding ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ńgbà tí ìyàwó bá mọ̀ pé ọkọ fẹ́ fẹ́ ẹlòmíì yóò pe ọkọ lẹ́jọ́ ó wá lè sọ pé òun mọ̀ pé ó ní property báyìí àti dúkìá báyìí àti dúkìá báyìí àti dúkìá báyìí òun ń pín dúkìá sí méjì kó wọn máa kó dàjì lọ ẹ gbọ́n kan bẹ̀. tíọ̀bù àti ẹ̀gbọ́n wú ẹ̀. tíọ̀bù àti gba gbogbo ẹ̀ tọ́lá ara àwọn agbẹjọ́rò tẹnu wọn mú àfa gbogbo dúkìá ni wọn gbà tí wọn sọkọ sínú tí wọn sọ sí tí wọn sọ sí òfurufú tí ò ní ní nǹkan kan mọ́. ọkọ yẹn alárúgbà náà ju ọkọ tó ń tẹ ìsìlámù ọ̀faramọ́ra nù ìsìlámù ọ̀faramọ́ra nù ọjọ́ bó ti sí. plus two three four zero eight three two nine three eight nine six ìyá àwọn ìpínlẹ̀ náà ó ti rí bíté ọ̀dà ẹ jẹ́ ká mú ilé yìí ti tiẹ̀ ẹ lọ́hùn. ẹ lọ́hùn. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Orúkọ yín àti ìtẹ̀tí ń pè yìí. Riyadi ẹ̀bẹ̀ ni láti lu Gẹ̀bọ̀n. Kí ni ìbéèrè yín láti Gẹ̀bọ̀n? Ìbéèrè mi tí mo fẹ́ bèèrè lọ́dọ̀ àwọn dókítà wa ni pé omi ká bá mọ̀ pé omi kan dá tí a lè fi ṣe àlùwàlá hmm. tó jẹ́ pé omi yẹn ó gbé òun títí ó fi wá lọ ó lọ́wọ́rọ́ hmm. ṣé omi yẹn ó lẹ́tọ̀ọ́ àti fi ṣàlùwàlá àbí kéèyàn wọ́ omi mi. sọ ẹ wọn ní táwọn bá pọn mi láti nù kànga táwọn á gbé sínú oòrùn tó mìíràn fi di ń tọ́ lọ́wọ́rọ́. Hmm sáwọn lè lóru omi bá ń láti fi ṣàlùwàlá bẹ́ẹ̀ ni kò sí tó burú ń bẹ́ẹ̀ wọ́n ń pè ní ma'un mushammas hmm. so bẹ́ẹ̀ làwọn olùmọ̀ máa ń pè so ìtọ́ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé ẹ lè lóru omi bẹ́ẹ̀ láti fi ṣàlùwàlá ẹ lè lò láti wẹ̀wẹ̀ jánábà àbíwẹ̀ hayd àbíwẹ̀ nifas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. ní ọ̀dọ̀ apá kan nínú fuqaha wọ́n sọ pé al-ma'ul kì í jẹ́ tẹ̀ torí jẹlẹ ẹ sì tún pé gbàgbọ́ àwọn míì náà ni pé tómi bá lọ àbọ̀ bá gbóná kọ̀tọ̀ káfí sàlọ̀ alákọ̀tọ̀ káfí rẹ̀ ńbọ̀ ńbẹ̀. torí àwọn sọ pé aṣáájú Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní kòkò kan wọ́n ń pè ní kòmùkòmà kòkò yẹn ni Umar máa fi ń gbómi kaná tí ó bá wẹ̀ sọ àwọn bàbá ń bàbá wọn ìsira wọn léṣe àwọn àlọ́ larí bọ omi tútù burúkú lásìkò ọyẹ́ burúkú àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ èèyàn kan síra ẹ̀ léṣe kalẹ̀ hmm. torí ẹ̀ ló ti jẹ́ pọ̀ kan náà àwọn sàhábà wọ́n ní bẹ lórí ìrìn àjò pẹ̀lú àwọn míì nínú àwọn sàhábà so orí ìrìn àjò yẹn ni wọ́n wà lókúta kan ti rí bọ́ sí léṣe lórí so ìgbà tí wọ́n wá sùn májú ọkùnrin yẹn ó jí pẹ̀lú jánábà hmm. ó wá ń bi àwọn ẹni tí wọ́n jọ wà léèrè pé ǹjẹ́ àyè wa gbà mí láti ṣe nǹkan míì yàtọ̀ sí wẹ̀bí tí mo lè ṣe tẹ̀yámọ̀ so àwọn bá ní kíni ọ̀wẹ̀ náà ni òtútù mú burúkú ọgbẹ́ ń bẹ lórí arákùnrin tá a wí wọ́n sì ní àfikọ́ ọwọ́ mi tútù sọ ọkùnrin yẹn bá lọ wẹ̀ lọ́ba sì bá bẹ́ẹ̀ kú àwọn sọ̀hábà wa dé wa bá nàbì sallallahu alaihi wasallam wọn fún anábì ní ronú pa tó ṣẹlẹ̀ anábì ní qataluhu qatalahumullah wọn pa ọlọ́run kọ̀ innama dawa'ul ayyi as-su'al alla sa'alu idh kí ló ṣe wọn tí wọn ò béèrè ńgbà tí wọn ò mà innama dawa'ul ayyi su'al oògùn àìmọ̀ ní béèrè. torí dé lẹ́yìn ká gbómi kaná kò sí ní tó burú mbẹ ká gbómi sóòrùn kó fi lọ́wọ́ ọ̀rọ̀ ká fi sàlọ́ alá kò sí ní tó burú. Hmm. hello hello ìyá hello hello aleykum salaam rahmatulah orúkọ yìí mo tún wọlé padà ni. padà kí ìbéèrè yín. ìbéèrè yẹn tí wọ́n dà wọn ò tí ì dá mi lóhùn tẹ́mi lọ́rùn ni pé ní mo. <laughs> padà pé ní kí wàá ní báyìí. ẹ máa gbọ́ báwo ni àwọn méje wọ́n á fúnra wọn. Hmm. àwọn ọmọ tí wọ́n ṣé wọ́n lẹ́tọ̀ọ́ láti jogún. Hmm wọ́n ní wọ́n tún wá bá ẹ pé wọ́n bímọ fúnra wọn ṣé wọ́n lẹ́sìn láti jogún àwọn ọmọ. <laughs> Eh, òfin ọlọ́run ni pé màá bóni àlẹ́ bọ́ọ̀tẹ̀lẹ̀ láyé kúnú ìlà bọ́ọ̀tẹ̀lá gbogbo ń tábà ti mọ sórí kọ̀tọ́kọ̀dá kò ní tọ́kọ̀ ní dáa náà ní ọgbẹ́yìn rẹ̀ torí de lẹ́yìn iná là ń fi ń pàkíyèsí gbogbo gbà hmm. mùsùlùmí kọ́ mọ̀ yàrá ṣe dànù hmm. wàá fẹ́yàwó bó ti ṣe tó àti bó ti ṣe yẹ nìyàwó hmm. yẹn ò fi jẹ́ tọ̀ fún ọ lábẹ́ bẹ́ẹ̀ ni ó fi jẹ́ pé ọmọ tẹ́ ẹ bá wá bí wọ́n máa jẹ́ ọmọ yín ọmọ tó ní bàbá tó níyà hmm. àmọ́ bá ti pẹ́ kó tọrọ ayé lọ ni ẹ pàdé lọ́nà ẹ jáàmù ara yín ẹ sì hmm. bára yín bìkan náà àgbàrá wọ yín síbi kan náà tó <laughs> lẹ́yìn gbogbo ìjókòó tẹ́ bá jọ ń jó ìjókòó sí lẹ́nu wọ́n máa perú ẹ̀ hmm. ìbájẹ́ mùsùlùmí ló mú wálé ìbájẹ́ ìjẹ́pẹ́ ni tí ì ṣe mùsùlùmí náà ń tọ́jú pé ẹlẹ́sìn eh, kìrìsìtẹ́nì ni ọlọ́run gbà pé ó lè fẹ́ kí ló dé tí wọ́n lọ́nà tó tọ́. lọ́nà tó tọ́ ọ̀ á gbé wọlé ọ̀ àwọn alẹ́ ń bí máa fúnra yẹn ọmọ àlè lẹ́ ń yẹn òfin ọlọ́run sọ pé nìyẹn hmm. ọmọ àlè ò sì ní jogún. Hmm. so ẹni tí wọ́n bá bí lábẹ́ pé kò sí igi láàrin ọkọ àti obìnrin yẹn kó tó ṣòwò àti ẹ̀tí lóyún ọmọ láti pilẹ̀. Hmm. so ọmọ yẹn ò ní jẹ́ ọmọ ọkọ kò ní jogún ọmọ ọkọ lọ́dọ̀ Yorùbá ọ̀tọ̀ ọmọ kọ́nu ṣẹ̀rí àlàwà ń sọ yìí. ẹnì kejì wọn sọ pé wọn jọra wọn bíi mímú etí wọn jọra ẹnikẹ́ni wọn sì wọn sọ pé ẹni tó bímọ fún ni kọjá àlè ẹni àìmọye àlè tẹnjọ ń gbé eléyìí jẹ bó ti ṣe. hello. àwọn aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah mi bọ̀rọ̀ kàá sí orúkọ náà ti tẹ́tí ń pè yìí. àfúté ló ń sọ mi látòkè ọ̀sẹ̀. kí ni ìbéèrè yìí. yà mo ní kí n bẹ̀rẹ̀ pé ó ṣẹlẹ̀ pé ẹ kàn béèrè béèrè ẹ má sọ pé ó ṣẹlẹ̀ pé ẹ kàn béèrè béèrè sáwọ. ọ̀dẹ̀ bọ́ bí wọ́n ibi àtayá nìsín mm-hmm. wọ́n ní ká máa tọrọ nǹkan tí a bá fẹ́ lẹ̀ mm. irú àwọn nǹkan wọn lálẹ́ mọ́tò ṣáà lè mọ́ sọ́ni lárúbá o àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ok ẹlẹ́ẹ̀kejì ni pé àǹkà kúránì nìsín mm-hmm. tẹ̀fẹ́ àǹkà yàtí wọ́n ní ká máa ka ibi tá a bá yé di mọ̀ bínú yẹn palẹ̀mọ́ tọrọ nǹkan tó bá wù wọ́n bẹ̀ ṣé òyìn ẹ̀ ń tọ́ súná àbí kò tọ́ súná. sọ́tún kù. alhamdulilayi alákòókò tẹ béèrè àtọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ló ti wá anábì fi yé wa pé tẹ bá ṣe tashahhud tẹ ṣàtàyà tán hmm. tẹ ṣàṣọlá tó fa nàbì sallallahu alaihi wasallam hmm. ẹ ọlọ́ọ̀ni bí aburú nǹkan mẹ́rin hmm. ọmọ nípa allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال tọba ti ṣáájú ọlọ́run níbi àwọn aburú nǹkan mẹ́rin ànábìíní wá ṣẹ̀ṣà èyí tó bá wù ọ́ jù nínú nǹkan tó fẹ́ tọrọ máa tọrọ rẹ̀ àyè gbígbàdúrà nìyẹn torí ẹ̀ ló fi jẹ́ pòfin ọlọ́run fi hàn wá ike gbogbo àdúrà tá a fẹ́ ṣe gbogbo tá a fẹ́ tọrọ nínú sọ̀láàtì wa láti máa tọrọ kó tó di pa sálámà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a bá sálámà tán gbólóhùn àfọ̀mọ́ àti ẹ̀yìn iná máa wí fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn gbàtà bá sálámù. àyíkẹ́ wa tọrọ yìí irú rẹ̀ ló wá nínú hadith Abi Bakr radiyallahu anhu ó ní ká nàbì sallallahu alayhi wa sallam kó fi nǹkan kan mọ́ òun tóun fi máa pe ọlọ́run ọba nínú sọ̀láàtì òun. àmọ́ bí wàá sọ fún kókó máa sọ pé Allahumma inni zalamtu nafsi zalman kathira wàlẹ̀ àyàwó fẹ́rẹ̀ bẹ́ẹ̀ náà bá ilẹ̀ ẹ̀ǹt fáwọn fẹ́rẹ̀ lè má o fẹ́rẹ̀ tẹ̀ mẹ́nà ẹ̀ǹdẹ̀ wàhámi ìnàkà ẹ̀ǹtà lọ́wọ́ fẹ́rẹ̀ ràhìm. àwọn lè máa sọ pé bákan méjì ni irú àdúrà yìí ìyẹn fi sí ẹ̀yìn ìgbà tó bá parí àtàyà rẹ̀ kó tó sálámà àbí kó sì fi sínú ìforíkalẹ̀ rẹ̀ àwọn àyè àdúrà méjì náà nù nínú sọ̀dá. àkàrà ọ̀kùnrin wa ẹ̀rọ ní sáà máa tọrọ ni àbí kí la lè máa tọrọ kí lẹ́yìn fẹ́ ntẹ́yìn hmm. fẹ́ lórí ayé àtàlùkìyàmù lẹ́ẹ̀ máa tọrọ kọ́dà gan ayé tún gbà yín láti tún tọrọ fún irú ọlọ́run ọba mi bóyá bàbá àbíyá yín hmm. bóyá ọmọ àbíyàwó yín hmm. bóyá ọ̀rẹ́ àbẹ́bí àbára yín gbogbo wọn náà lọ lè tọrọ fún bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wọn kádùá ọmọ yí kọ́dọ̀rọ̀ kádùá bá fi lè yí tọ́dọ̀rọ̀ sọ bàjẹ́ o bí àpèjúwe ní ìsìn à ń ṣe sọ lọ ẹnìkan bẹ lẹ́gbẹ̀rún lọ́ba sí lọ́ba ní alihamudulilayi lẹ́yìn bá ní à ah, mùsùlùmí bá sọ pé alihamudulilayi nínú ojúṣe wa sí mùsùlùmí ọmọ ẹ̀yà wa oníkàwọ́ sàdúrà fún pé yarhamukallah tẹ́ ẹ bá ti sọ yarhamuka kàkà sọlá ti ń bàjẹ́ nítorí pé àdúrà dọ̀rọ̀ nínú sọlá ti torí làwọn fuqaha fi sọ pé tó bá sọ pé yarhamunillah yarhamunillah wọn lé lẹ́yìn kì í sọ̀rọ̀ pé ọlọ́run kẹ́mi ẹlòmíín lọ sàdúrà fún ọ torí kí sọlá ti rọ ọmọ bàbá jẹ yarhamunillah bákan náà tó bá sọ pé yarhamuhullah wọn ní sọlá ti rọ òtún bàjẹ́ pé ọlọ́run kẹ́ o ti sọ ọdẹ ní kẹta àmọ́ tó bá wí ọdọ ọ̀rọ̀ ni torí ẹ̀ máa kí náà nínú tó bá ti ní àmì pọ́ǹbẹ́ nìkan sọ̀rọ̀ níwájú rẹ̀ tí èso lọ hmm. sọlá ti rẹ̀ bàjẹ́. ẹ wá ní sáà lè fi lárúbá tọrọ kí lè bá fi tọrọ tẹ́lẹ̀ náà hmm. lárúbá náà lè má fi tọrọ. ààrẹ eléyìí ni ó mú wa mọ̀ bó ti ṣe pàtàkì tó pé kéèmí pẹ̀lú rẹ̀ kakọ́ lárúbá ká máa kọ́. Hmm. ẹni tí ò gbọ́ lárúbá síra rẹ̀ ń bẹ̀ kí lọ́ọ́ bá máa fi tọrọ kí lọ́ọ́ máa fi tọrọ ẹ̀ Hmm. lárúbáwá ìwọ fẹẹ fi wá àlùjánnà hmm. torí rẹ kíkà lóko wa kọ ọ pàtàkì púpọ̀ hmm. bọ́ọ̀ bá fi yorùbá tọrọ nbẹ pín sọláàtì rẹ bàjẹ́ tó lárúbáwá náà lọ gbọ́dọ̀ fi tọrọ eléyìí jẹ bó ti ṣe jẹ. wọ́n ní wọ́n tún ní káwọn kéèyà sùn gbogbo ibi táwọn bá ti dé mòbínú mòbínú káwọn máa fi bùkátà wọn síbẹ̀ ẹni tó kọyín lélẹ́yìn lẹ́mú wa sòyí tẹ́ ẹ kọ́kọ́ béèrè ànábì lọ́kọ wa ẹ̀ńdọ́ wọn ní gbogbo mòbínú ẹ̀fẹ́ lójú ẹ̀kọ́ bùkátà yín dáa òun lẹ́mú wa kọ́ wá sàlàyé ibi tó ń bá ti rí lẹ́yìn àdáadáa lẹ̀ lásán ni lẹ́yìn. Hmm. hello. hello. ó kọ yín o. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah ó kọ yín bẹ́ẹ̀ tí ń pè. ee ladi kọ́sìm ni láti gabon. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ẹni tí ń ṣe ọ̀nà hmm. tó ti kí aka àkọ́kọ́. Hmm tó wá dìde tó ń kí akáìkiri tí wọ́n ń ṣe iyèméjì pé ẹsẹ̀ rákà àkọ́kọ́ tóun kì í ẹsẹ̀ òun ṣe fatia lóun ṣe fatia hmm. ẹsẹ̀ òun ké fatia ni àbóhùn ké fatia ní ṣe iyèméjì báwo ni ó ṣe àrùn rákà yẹn gbà hmm. ẹlẹ́kejì ni pé ìbéèrè mi ẹlẹ́kejì òní ń pé sọ̀láàtì àyàtọ̀ bá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ fatia kúrọ́tùl fatia ẹ̀yà méje ni tí gbogbo àmọ̀ ẹ̀ bisimilayi rahman rahim. ìyẹn kò béèrè béèrè ẹ béèrè béèrè ẹ béèrè béèrè. ẹ̀hẹ̀n damari bisimilayi lákọ̀ọ́kọ́ hmm. wọ́n á ń ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ nù adamari ti sọ̀rọ̀ àìṣe bisimilayi náà fàtíà náà ni àmọ́kẹ́lẹ̀ kan náà alhamdulilayi náà nìkan náà àmọ́kẹ́lẹ̀ kan náà. náà mo ní kí n bẹ́ẹ̀ pé kí ni àtiwá mẹ́. tó bá ń ṣe sọ̀lẹ́ tẹ́pẹ́ ńgbà tó wà lórí rákà kejì hmm. ìyèméjì bọ́ sí lẹ́nu nípa pé sí mo ké fatiha ní raka alákọ̀ọ́kọ́ àbí nke yóò sọ raka ẹlẹ́ẹ̀kejì dìtà alákọ̀ọ́kọ́ hmm. torí dìtà alákọ̀ọ́kọ́ yẹn ńtọ́ dájú òun ni pé kò ké iyèméjì ni pé mo ké hmm. bẹ́ẹ̀ sì ni òfin ọlọ́run dá lórí pé bá ń bá ń ṣe iyèméjì mo ṣe àbí ń ṣe á máa sórí pé ń ṣe torí pé ń tí ì ṣe hmm. lọ́dájú rákà kejì mọ wa ní abala kọ̀kọ́ á má sórí pálá kọ̀kọ́ nítorí pálá kọ̀kọ́ lọ dájú hmm. ẹlẹ́ẹ̀kejì à ń ṣe èméjì lórí ẹ̀ hmm. yóò fagilé rákà alákọ̀kọ́ yìí hmm. yóò wá fi talákọ̀kọ́ yìí ẹlẹ́ẹ̀kejì yóò fi ṣe talákọ̀kọ́ ìgbà tó bá wá parí sọ̀láàtì rẹ̀ yóò forí kalẹ̀ ṣáájú kó tó sálámà sọ eléyìí ló pé tá a bá mọ̀ dájú pé fi kún sọ̀láàtì wa látàrí ìgbàgbé àforí kalẹ̀ lẹ́yìn sí sálámà tá a bá mà dájú látàrí ìgbàgbé pé dédé kù la dín nǹkan kan kù nù sọ́lá tó ṣe pé díndín rú rẹ̀ kù kọ̀ bá sọ́lá ti jẹ́ hmm. bí ìjókòó alákọ̀ọ́kọ́ tí wọ́n ti ń ṣe tàṣáhùdù alákọ̀ọ́kọ́ nínú gbogbo sọ́lá tó tọ́ bá níjókòó àtàyà méjì sọ à ń forí kalẹ̀ ká tó sálámà ṣùgbọ́n ní tí ń ṣe méjì pé ṣé méjì mo ṣe àbẹ́yọ̀ kan tó bá fi lè mọ sọ́lá rẹ̀ lórí pé ẹyọ̀ kan mo sì ṣẹ̀ṣẹ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì mò ń ṣe iyèméjì ń pa rẹ̀ òun forí kalẹ̀ kó tó sálámà ní irú rẹ̀ létí ẹ béèrè yìí báyìí. wọ́n ní suratul fatiha àmọ́ páyà méje ni. so tábà sì wo ọ̀pọ̀lọpọ̀ mọ̀sáhìf tó wà lọ́dọ̀ wa rí i pé bísímìlá ọ̀nà ni wọ́n máa ń kọ sí pé àyà alákọ̀ọ́kọ́. kí ló wá dé tó fi jẹ́ pé ńgbà tọ́pọ̀lọpọ̀ àtàǹbà so ṣé ìsèpá ti dín Aya kan kò ń gbà tá à ń ka kí ó nínú sọlá àdínkù hmm. nítorí pé tí ìwádìí fi hàn dáadáa ni pé anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ ṣe bísímìlá àkótó kí fatiha ṣùgbọ́n kì í wí sókè níbi tí bá ti ń ka kí ó sókè hmm. yóò wí bísímìlá yẹn jẹ́jẹ́ alihamudulilayi ni wọ́n kọ́kọ́ gbọ́ eléyìí ni àkójọpọ̀ gbogbo àdéhìí tó wà àti tó ní àti tí wọn sọ pé wọn wí àti tí wọn sọ pé wọn ò tí wí ntọ́tọ́ kà sí hmm. torí ẹ alhamdulilayi rabbil alamin lẹ́kọ̀ọ́kọ́ wí sókè náà. hello. hello salaam aleykum. maaleykum salaam wa rahmatulah ọkọ mi lọsí pé. orúkọ mi ni abdul fatah ayé láti fatimata. kí ni ìbéèrè yín. ẹ jọ ṣé sọ láti lọ tọ súnà kápẹ ni àbí irun ni ọkọ súnà kápẹ. sọláàtì náà la máa pè kì í ṣe ọrùn torí pé ọrùn àwọn tí wọn kọ pé ní ọrùn wọ́n ronú pé káwọn máa pè bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sọláàtì lọ́lọ́run pè nǹkan rẹ̀ sọláàtì lànàbì rẹ̀ náà pè. so kí ló dé ẹ ṣe bá awó kọ fún zakat kẹtùn bá awó kọ fún hajj so kí ló dé tá a wá lọ owó kọ fún sọláàtì anírun kí là ṣé awọ la ni àbí báwo. so bákan náà ẹ tún ní àwẹ̀ kí náà kí ní jẹ́ ẹ mọ̀ pé àwọn ọ̀sẹ̀ bá àwọn abọ́gibọ̀ ọ̀pẹ àwọn náà ń sáwẹ̀ ẹ rí i pé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà ń sáwẹ̀ tẹ́rù tí wàá ni wọ́n ń ṣe ni torí ẹ̀ sọ́yàm lọ́lọ́n pé nǹkan rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ bá wa pè bọ́lọ̀ ń ṣe pé kọ̀ọ̀náyín kọ́bọ̀ àbúrò máa ń ságídì. hello. ó kọ́ ní ìjọ tí ń pè ó. abdulaziz bello láti ìsàlẹ̀ làkàrà. kí ni ìbéèrè yín tí a máa ń kírun jàmá ìrọmọgíríbì lọ́wọ́ mhm tó lọ bá wá dé ṣé ó ṣeé ṣe ká kí ìṣá ìpapọ̀ kó kálukú tó kú mọ́ṣáláṣí ọpọlọ yín ò ní jọba o. tó bá yẹ pé òjò tó ń rọ̀ òjò yẹn bá yín lórí sọ́láàtì hmm. kì í ṣe pé ó bẹ̀rẹ̀ kó tó di pé bẹ̀rẹ̀ sọ́láàtì maghrib kò hmm. burú ipe kẹsì sọ́láàtì làṣà lẹ́yìn sọ́láàtì maghrib hmm. àmọ́ irú òjò wo ni rọ̀. Hmm. yóò jẹ́ òjò tí ń rọ̀ gidigidi tó dunlẹ̀ hmm. wá bí wọ́ sí òjò hmm. òjò tó lè wó kú ọ̀lẹ̀ sòkè é ṣe pọ̀ wíníwíní yóò jẹ́ òjò tó yẹ pé tí ń bá ń bá lọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí gbogbo jama tó máa túká lẹ́yìn mọ́gírìbì kan máa padà wá láti wá ṣe sọ̀láàtì láìṣà sọ ìtumọ̀ pàǹpà sọ̀láàtì pọ̀ nù wáyé wa àṣìṣe pọ̀ táwọn èèyàn máa ń ṣe lágbọ́n bíi tójò bá sú lásán wọ́n ti máa pa sọ̀láàtì pọ̀ ẹ̀yin mẹ́rin òjò tó sú tí ọ̀rọ̀ Hmm. torí rẹ̀ ẹ̀sùn òjò lásán kò pé ká paṣọ láti pọ̀ rárá rárá hmm. ìmáàmù Malik wọn parọ́ ọmọ kó sọ bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀ ntí hmm. ìmáàmù kì sọ ni pé a ti torí òjò tó ń rọ tó ń gidigidi a lè ti torí rẹ paṣọ láti pọ̀ òkùnkùn pẹ̀lú ẹ̀rọ̀fọ̀ nǹkan méjì yàn pàdé wọ́n yẹ birikiti Ẹrọfọ kún ọ̀nà débi pé kò ní síbi Hmm. ó ní tí nǹkan méjì yìí bá pàdé àtúnlẹ̀ tìtorí ẹ̀ pa sọ̀ láti pọ̀ hmm. mo málìkì tí wàá sọ pé tójú bá sọ ẹ̀ pa sọ̀ láti pọ̀ mo wá kọ́ gbẹ̀bùn. Hmm. hello. hello. ẹ bá yín rédíò yín lọlẹ̀ hello. ó kọ ibi ẹ ti ń pè. tí ẹ bá ṣe tán tí ẹ fẹ́ pè wá ní sàn-án sàn-án ẹ pè padà zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Hello. Àgbọ̀n kankan o. Hello. Ìyá ó ti padà já kàǹkàn yìí. Hello. Hello orúkọ yín o. Orúkọ mi ni Alhassan láti Òkè Àánú. Kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni pé téèyàn bá bá èròjà máa kó tó wọnú mọ́sálásí hmm. wọ́n bẹ̀ kírun yẹn lọ́wọ́ kẹ́ tó dé ẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa ni àbẹ́ dúró dúró tiẹ̀ lọ́tọ̀ hmm. ìbéèrè yìí ò ní ṣe ẹni ń kí mi lọ́wọ́ èyí sì wọ ọmọ ọmọ jì. wọ́n wá ti wá ti fẹ́ wá ti fẹ́ sálámà òkú láti wà nìyẹn káfẹ́ sálámà nìyẹn. ọkẹ ọkẹ tó o ti yé. alhamdulilayi òfin Ọlọ́run ni pété bá dé hmm. ipò yòówù tí lè máa mú bá wa hmm. ẹ darapọ̀ mọ́. ẹ̀yin wò pé àwọn ah, ti fẹ́ sálámà ẹ̀dá ojú ń ta torípa náà sọ pé mẹ́rin adarakùtùm fasallu wa ma fatakum fa atimmu nínú riwaya kan wa ma fatakum faqbu. Hmm. ǹtẹ́ bá ti máa mú ẹ̀yin náà pé ìtọ́gbọ́mọ yín lọ́wọ́ ẹ pé nínú láyà kan ẹ san gbèsè rẹ̀. Hmm. nínú àdéhì kan tí ìmáàmù Abu Dawud tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam sọ pé idha ataytum wa nahnu sujudun fasjudu wa la ta'udduhu shay'a tó bá pín gbàtẹ dé sí ẹ bá wa pa wà ń forí kanlẹ̀ ní ẹ̀yin náà forí kanlẹ̀ lẹ́ẹ̀kan náà hmm. àmì ẹ má kankan o ẹ má kàákùn báraka hmm. torí téèyàn máa fi báraka ní kéèyàn bá rò kó torí kéèmì wọn sọ pé àwọn tí fẹẹ sálámẹjá dóńtà ti wa ah, eléyìí túmọ̀ sí pé àgbẹ̀sìn yẹn ni á hmm. darapọ̀ mọ́ imam tọ́ba ń hàn pàwọ̀ baraka kankan ọ̀rọ̀ wa lọ́rùn tó ń bá sálámà káwọ̀ wá sí kọ́mọ nísìn ká sì sọ láti tiwa ń ó sì rọ̀ wá lọ́rùn ibi tá a bá náà pẹ̀lú sọ láti Ọlọ́run. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Ọkọ mi yẹ ti ń pè. Ẹ̀yà fòdì láti kà ń ti sáà ṣe. Kí ni ìbéèrè yín? Mo ní ìjọ kan súnà kí èèyàn máa mu àǹtí bá wọn fi àǹtí ṣàdúrà fún yàn. Ìjọ kan súnà kí ẹ máa mu. Ẹ ń béèrè pé sọ tọ́súnà kọ́ tọ́súnà bídà ni àdáda lẹ̀ ní ọ̀tà kò lànà nàbì Mùhàmmad sallallahu alayhi mm. torí tọ́lápá nàbì náà máa mú àbárígbá tó fi mu àǹtí zero nine zero five one six four five four three hello. hello. aleykum salaam wa rahmatulah orúkọ yìí o. abdulkadir ní láti òkú mọ̀jọ. kí ni ìbéèrè yín. na mo fẹ́ bèrè pé kí ni ojúṣe ìsìláàmù fi wo tẹ́tí sí àwọn àna àlìmọ̀kú wa bẹ̀rẹ̀ bí mùsùlùmí. ojúṣe ìsìláàmù fi wo kí ni. kò tẹ́tí ká mọ kò tẹ́tí. ká ó kì í tọ̀ Ah, islam ọ̀farama wọ̀de lọ́ta kò fi ọlọ́run ọba gedegede nítorí pé islam sọ pé wala tufsidu fil ardi islahi ha ẹ má yọ òbílẹ̀ jẹ́ hmm. lẹ́yìn ìgbà tí ti tún ilẹ̀ si ẹ má àwọn náà mọ̀ náà tẹ́yìn náà bá ronú dáadáa kí ni bẹ́ẹ̀ process aṣọ òyìnbó ni hmm. aṣọ òyìnbó torí pé òyìnbó àwọn ò lẹ́sìn kankan táwọn ń tẹ̀lé tí so ẹ rí i pé wọn lè protest láyé kí wọ́n gbogbo ntọ́da wọn bàjẹ́ hmm. lamẹ́ríkà ní àìpẹ́ kò jìnnà yí báyìí wọ́n ṣe kúpa èèyàn dúdú kan hmm. látàrí pé ọlọ́pàá fún lọ́rùn ọba bẹ́ẹ̀ kú so ẹ̀rí pé arákùnrin ẹ̀ George kinní kan ló kọ rẹ̀ hmm. so lẹ́yìn ìgbà tán ti pàṣẹ èèyàn mélòó ló tún ti kú èèyàn mélòó lọ́lọ́pàá tún ti ṣekú pa látàrí pàǹfẹ́ ìhónú rọ́ hàn iye dúkìá mélòó wọn bàjẹ́ so àwọn tó ń kó gbogbo àwọn ìlànà tí ò wúlò wá fún wa ẹ̀rù báwọn náà ṣe ń ṣe ra wọn wọ́n sì wọ́de kan ní London kan yìí hmm. ọlọ́run ọmọ yìí shops táwọn èèyàn fọ́ ọlọ́run ọmọ yìí dúkìá tí wọ́n jí kó hmm, hmm. ṣọ̀gínà àdánù ilé ẹni tó gbé wá fún yín gan ní ọ̀dà so àwọn sọ pé fundamental human rights. human rights, wo ló wà mẹ́nu ká bá nǹkan jẹ́ ẹ̀rọ àwọn ìlú tiwa bó ṣe dáa tó àti ń bàjẹ́ <laughs> ẹ̀ gbogbo ọ̀pọ̀ ìgbà kọ̀ọ̀kan kékèké tá a tún ní àtúndáná sí i sọ á mọ̀ pé à ń bínú ẹni tẹ́ ń bínú tẹ́ fẹ́ sọ̀rọ̀ fún bó ló ti wá ń bó lọ́wọ́ tí yín ti bà àwọn hmm. yóò bẹ́ẹ̀ kàn bá nǹkan jẹ́ ní islam ò fara mọ́ wọ̀dì rárá rárá hmm. kò sínú islam. Hmm. náà jazakumullahu khairan ibi tí a bá dé yìí wo náà ni a ti máa ṣẹnu ró insha Allah ọjọ́ mẹ́jọ láti máa pàdé abu aláàkóso lọ́rùn fún wa fóònù tí a fi ń ṣe facebook live tí àṣàrà dé bá kọ́lọ̀ ń kó kóso lọ́rùn fún wa láti láti ṣe àwárí èyí tí a fi máa ṣe. ọdún pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí ó ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ba sanwó lẹ́sàn-án lórí láwùjọ àti ọjọ́ àgbélẹ̀lẹ̀ ìyá ma. ọdún pàtàkì lọ́wọ́ àṣẹ dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti gbàsílẹ̀ lùmọ̀dúnmọ́ fẹ́ǹtà ẹ̀ṣánú adélógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yíwá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbúrò àmúmọ́ láti òkè àdó akíntola tí wọ́n dìjọ́ kọ́ ọ̀rọ̀ àrùn tí ó dópin ìṣàlá tó dáa tó dópin ìṣàlá ọ̀làdùnmí bẹ̀rẹ̀ ló kọ́ ní ọjọ́ mẹ́jọ lápàdé títí ọjọ́ méjì ọ̀hún ni mọ̀ ń dágbé fún ẹgbẹ́ sálámù alẹ́